pé a máa àwọn èyí tó bá lò kò ní. ìdásórí òkè ń gbóná pẹ̀lúpẹ̀lú lórí àkáǹtì ó dàbẹ̀ ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. lẹ́kì tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní ọjọ́ pẹ́ẹ́n. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní àìsà yéṣùfù. àìsà yéṣùfù àlè jáde ní báyà tí wọ́n kọ́ kó bọ̀ kan kó amúníṣàn kó gbọ̀ gan. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà tó bá ti bí òfin gbé òfin fẹ́ ọbẹ̀ ara sí ọmọ. pàṣẹ yóò tó gbóná kan tóbi márùn pọ́n. ẹ kú dédé àsìkò yìí nílé lóko lájò àti ibikíbi tí ẹ bá ti ń wò wá adẹ́kẹ́yìn pé ẹ káàbọ̀ sí orí ètò ń gbóná ní orí ìkànnì Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ náà ní orí ètò ń gbóná fẹlifẹli ni a ti máa mú àkọ́tún ìròyìn ẹni a ti máa yànnàná gbogbo àwọn ọ̀rọ̀ tí ó ṣe kókó ní orílẹ̀-èdè nàìjíríà láti agbo òṣèlú dé ètò ìṣúná owó gbogbo ẹ̀ ni àmáyànnàná ní orí ètò òǹgbóná fẹlifẹli orúkọ mi náà ti ìpadà orúkọ mi náà ṣe ni Francis ọmọ adéníyè nísìnyí kí a tó tẹ̀síwájú a sáré dókè lọ́rùn tí a bá padà dé màá máa fi àlejò mi màá máa fi wọ́n hàn yín tí a jọ máa ṣe ètò náà lẹ́ni tí a bá padà dé ètò òǹgbóná fẹlifẹli máa tẹ̀síwájú àbọ̀. Yorùbá kan orísun kan ayẹyẹ kan ìfẹ́ náà. balẹ̀ bọ̀ ni o. Reverend the door and the doors. Òun bọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá. Ṣàfojúfò àwọn ń ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ètò ń gbóná fẹlifẹli ló ṣe wà ní orí ìkànnì Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ààyè ti ilẹ̀ wa nísìnyí báyìí a máa fi àlejò wa a máa fi ọ̀hún tí a jọ máa ṣe ètò náà tí a jọ máa jíròrò nípa àwọn eh, ọ̀rọ̀ tí a máa sọ eh, lẹ́ni àlejò mi ti èní ni eh, Kọ́lá Alápinni wọ́n jẹ́ amòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ káàbọ̀ sí orí ìpínlẹ̀ Èkó. <coughs> dr Gafara ó dẹ̀ tó ọjọ́ mẹ́ta náà nítorí pé ẹ jẹ́ ẹnìkan tó jẹ́ pé gbogbo ìgbàkigbà tí a bá ti pè yín ní orí ètò yìí báyìí kí atẹ́ tó gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ká tó gbé kalẹ̀ báyìí ẹ ti sọ pé ah mo ti wà ní ẹnu géètì yìí o lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sí orí ètò ìfẹ́lẹ́fẹ́lẹ́. ẹ gbọ́dọ̀ pò wá ká má dání lọ. Ah, <laughs> ẹ ṣeun gan lẹ́ẹ̀kan sí. àmọ̀ rẹ̀ ń bá. àmì ó dáná àwọn Yorùbá náà ló sọ pé tí iṣẹ́ ọ̀bá ti pẹ́ ẹnìkan ẹnìkan kì í pẹ́ iṣẹ́ gbogbo ìròyìn ìròyìn tí ó dẹ̀ ìròyìn tí ó dẹ̀ gbòde ní orílẹ̀-èdè eh, nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí eh, ètò ìbò 2023 tí eh, ni tí ó ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ó ti so mọ́ ètò ìbò náà a dẹ̀ mọ̀ pé ètò ìbò náà kò tó oṣù méjì mọ́ kò tó oṣù kò tó oṣù méjì mọ́ tí a fi máa lọ tẹ̀ka ìbò mo fẹ́ mọ nǹkan tí ẹ rò nípa ẹ̀ka tó máa mú àwọn ọ̀rọ̀ náà ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan àmọ́ kí ẹ tó dáhùn ẹ mo fẹ́ kí àsáré ṣe ìpolówó ọjà ráńpẹ́ ẹ̀yin tí a bá padà dé a máa gbọ́ láti ọ̀dọ̀ yín ẹ̀yin ará ilé ẹ má yí kúrò ńbẹ̀ tí a bá padà dé ètò òǹgbọ́nà fẹlẹ́fẹlẹ́ máa tẹ̀síwájú àbọ̀. you. fún irun tó rẹwà. Kaftan Television Yorùbá kárí ayé sá ni ń rí wa iṣẹ́ ń bá ayé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà tó bá jẹ́ pé ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa ní ètò ó ń gbóná fẹlifẹli ló ṣe wà ní orí ìkànnì Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà amòfin Kọ́lá Alápinni náà ni wọ́n sì wà pẹ̀lú wa ní orí ètò kí a tó lọ sí ojú ọjà náà ká tó lọ ṣe ìpolówó ọjà ráńpẹ́ náà a fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ yín kí ni ìròyìn nípa ètò ìbò tí ó ń bọ̀ ní ọdún 2023 àti tàbá mo fẹ́ ká kọ́wò láti apá ọ̀dọ̀ àwa ọmọ nàìjíríà ṣé ẹ lérò pé àwọn pẹ̀lú ìwà ìṣesí Eh, eh, àwọn ọmọ nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwọn ìwọ́n pè ní body language àwọn ọmọ nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe lérò pé ó ń jọ bí ẹni pé àwọn ọmọ nàìjíríà ti ṣetán eh, láti yí nǹkan padà láti tó jẹ́ pé ìṣèwọ́ tó máa fi di ìbò wọn ní ọdún 2023 ó máa jẹ́ ó máa lọ ní ọ̀nà tó jẹ́ pé tó jẹ́ pé ó máa ya ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèlú wa àti àwọn ará òkè òkun ó máa ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. ẹ ṣeun fún ìbéèrè yìí hmm. ọdún twenty twenty three yìí ó gbà wá ní ayọ̀ àmín àmín ayé àmín gbà á láàyè tó dáa àmín. èmi rò pé ará ni àwọn ará ìlú hmm. ẹ ń béèrè pé kí ni mo rí sí i báwo ni hmm. ẹ ló gẹ̀ẹ́sì kan ní body language ara ni àwọn ará ìlú. Mm so ìtọ́jọ́ni gbogbo èèyàn ti wọ́n rẹ́kẹ́ ní báyìí hmm. wọ́n ti gbòòrò hmm. ara ni wọ́n àti ìbọn náà kò sépo kò sí ní ilé ìgbésẹ̀ ìlú náà wọ́n ń ta ẹ̀wà lọ́jà wọ́n ń ta ṣù gbogbo nǹkan ló ti gbé àlè súnmọ́ mọ́ ara ń kan àwọn èèyàn hmm. àwọn àwọn tó ń tó ń yọ̀ tó ń yan fandafanda wọn ò pọ̀ àwọn tí ara ní jù ní ló pọ̀ jù sọ wọ́n dẹ̀ ń rí àwọn tó wà nídìí òṣèlú àbí jíjẹ̀lú hmm. Hmm, ìjà àlèkùn wọn lóṣèlú mọ́ báyìí hmm. <laughs> àbọ̀ àbọ̀jẹ̀ àbọ̀jẹ̀lú ni eh, eh, àlèkùn ọ̀jẹ̀lú làwọn aráàlú ń pè wọ́n ẹ̀yin oníwèé ìròyìn lè máa pè wọ́n ní àti onílé ìròyìn lè máa pè wọ́n lóṣèlú ọ̀jẹ̀lú làwọn aráàlú ń pè wọ́n téèyàn bá débẹ̀ tó bẹ̀bẹ̀ láti bọ́ sórí oyè hmm. bọ́ sórí àlééfà tó dẹ̀ débẹ̀ tó lé gbogbo aráàlú kúrò lórí títì hmm. pé ohun tó bọ́jẹ̀tì láwọn olóyìnbó ń pè ní bọ́jẹ̀tì ètò ìṣúná owó ètò ìṣúná owó tó ń lè fún ìdí àrò lásán hmm. ó tó bá gbogbo olùdí ìpínlẹ̀ náà wá ní káwọn èèyàn máa gbọ́rọ̀ sínú ibi ń pa àwọn èèyàn ebi ń gba àwọn èèyàn ní. ẹ àmọ́ nǹkan tí èmi ń gbìyànjú láti mọ̀ láti ní apá ọ̀dọ̀ yín ni pé ẹ pẹ̀lú pẹ̀lú pé ebi ń pa àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ lérò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà wọ́n ti ṣe tán láti fi ìbò wọn láti fi yí nǹkan padà ní ọdún 2023 nítorí pé tá wo ọ̀pọ̀lọpọ̀ tá wo àwọn olùdíje tí ti gbé báìbò ní fún ipò ààrẹ ní ọdún 2023 a máa rí wípé wọ́n tó méjìdínlógún 18 àmọ́ wọ́n ti di seventeen nísìnyí nítorí pé ẹgbẹ́ òṣèlú kan wọ́n ti parapọ̀ mọ́ ìmíràn àmọ́ tábà wò dáadáa tábà wò dáadáa a máa rí pé nínú mẹ́tàdínlógún tí à ń sọ yìí àwọn èèyàn tí èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n sọ àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n sọ̀rọ̀ nípa wọn wọn tó márùn wọn tó márùn nínú ẹ̀ nínú márùn yìí ẹ nínú márùn yìí méjì nínú wọn méjì nínú wọn wà nínú wọn jẹ́ ẹgbẹ́ òṣèlú méjì tó jẹ́ pé ti wà ní orí àléfà ní orílẹ̀-èdè nàìjíríà látìgbà tí a ti padà sí ìjọba alágbádá ní orílẹ̀-èdè nàìjíríà síbẹ̀síbẹ̀ náà bẹ́ẹ̀ ni pé ìfàpadà sẹ́yìn bẹ́ẹ̀ ni pé ó dàbẹ̀ ni pé ọjọ́ àná orílẹ̀-èdè nàìjíríà ó dáa ju ọjọ́ òní lọ nítorí pé nígbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò pariwo ibi bí àwọn èèyàn ṣe ń pariwo ebi lọ́wọ́lọ́wọ́ báyìí àìsí iṣẹ́ àìsí iṣẹ́ ti ìgbà náà tá a bá fi wé ti ìsìn ó ti ó ti tún gbé ó ti tún gbérí sí ètò ààbò gbogbo àná la mọ nǹkan tí ètò ààbò tí ó ń sọ ní orílẹ̀-èdè nàìjíríà báyìí Taba wò dáadáa taba wu ìpolongo ìbò gbogbo a máa rí pé ẹgbẹ́ òṣèlú méjì náà ni ó dàbẹ̀ ni pé wọ́n wà ní ojú ẹ̀rọ káyélujára ni wọ́n wà ní gbogbo ibi káàkiri orílẹ̀-èdè nàìjíríà nǹkan tí mi wá ń béèrè nísìnyí pé ní ìgbà tí nígbà tí ó jẹ́ pé ebi ń pa àwọn ọmọ nàìjíríà nǹkan ò rọrùn fún àwọn ọmọ nàìjíríà àmọ́ síbẹ̀síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà àwọn ẹgbẹ́ àwọn òṣèlú wọ̀nyí náà ni a sì rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nàìjíríà ni a sì ń sá tẹ̀lé kí ni ẹ̀yin rí sí ìyẹn. aláṣẹṣe ló ń nàti ṣe ara ẹ̀ hmm. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀bẹ kàkàlẹ̀ yìí tí gbogbo lẹ́kún hmm. aláṣẹṣe ló ń nàti ṣe ara ẹ̀ hmm. ibi tá a dé yìí tí a bá ṣetán láti gba ara wa ní oko ẹrú kò sí sí wa lọ́wọ́ nítorí pé eh, ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá látòde ọ̀run wá ṣe ìlú ìrẹ̀padà fún wa látún ìlú wa ṣe èèyàn náà ló máa rán lórí ọlọ́rọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú hmm. tí ẹni kò jù wọ́n ti dín kù sí mẹ́tàlélógún báyìí wọ́n nínú gbogbo mẹ́tàlélógún yẹn ní bẹ́ẹ̀ni ṣe rò ó àní ju ẹgbẹ́ mẹ́ta lọ èyí tó ṣe ẹgbẹ́ ìgbàlẹ̀ hmm. eh, àti hmm, eh, ẹgbẹ́ ọlọ́mbrẹ́là hmm. àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́. Eh, ní ìgbà àkọ́kọ́ ní orílẹ̀-èdè orílẹ̀-èdè wa láti bí ogún ọdún sẹ́yìn àbí bí ọdún méjìlélógún sẹ́yìn a ṣẹ̀ṣẹ̀ ní ẹgbẹ́ kẹta tó lè tó lè la àwọn méjì yẹn lójú ara tèmi o hmm. àìṣe ní ẹgbẹ́ kẹta tó jẹ́ pé ó jẹ́ wọ́ọ̀kìlù náà hmm. ó lè figagbága pẹ̀lú bẹ́ẹ̀ ni ó dẹ̀ jẹ́ ẹgbẹ́ tí kì í ṣe ẹgbẹ́ tá a lè sọ pé ǹjẹ́ ìwọ oòrùn ni hmm. àbí ìlà oòrùn ni àbí àríwá ló ti wá tàbí tí bá wo láàrin àwọn ẹgbẹ́ tó ti fẹ́ figagbága pẹ̀lú ẹgbẹ́ oní ọ̀mbrẹ́là hmm. láti ilẹ̀ ọ̀mbrẹ́là ọ̀mbrẹ́là náà ló dúró tó jẹ́ fìrìgbọ̀n tó dẹ̀ ṣe àkóso àti òṣèlú orílẹ̀-èdè wa fún ọdún mẹ́rìndínlógún alliance for democracy jáde. ad bẹ́ẹ̀ni. ẹgbẹ́ yìí ẹgbẹ́ ọlọ́pàá ẹni ló yí padà. Hmm a lè fi wé ẹgbẹ́ action group hmm, tó yí padà sí UPN tó yí padà sí AD tó yí padà sí kínní kò kọjá ilẹ̀ káàrọ̀ òjìrì lọ hmm. nígbà tí jagunfẹ̀yìntì ààrẹ Ọbásanjọ́ tiẹ̀ máa ń ṣe ó wá lọ ẹgbẹ́ ọ̀hún pa ó lè kó nílẹ̀ Yorùbá hmm. Èkó nìkan ló ń tí Tinubu ti lè dá dúró tó tó ó ṣe ẹgbẹ́ náà lẹ́sẹ̀ kúrò nílẹ̀ yorùbá pátápátá nígbà tí ti táwọn agbanipa ti pa olóògbé bọ́lá ìgè ẹgbẹ́ ọ̀hún ò fi bẹ́ẹ̀ ó ṣàlọ́bà ní ilẹ̀ ibo náà ẹgbẹ́ alákòókò abuga kò ní rìnrìn ju anambra lọ ìlú ojúkú dábàá wo ilẹ̀ haúsá náà ń kọ́ àríwá. Mm ẹgbẹ́ òun ni lọ́tún làjọ. Eh, lọ́wọ́lọ́wọ́ báyìí a lè ka eh, ẹgbẹ́ NNPP. kò kọjá kánò. Hmm. ẹgbẹ́ kan kò sókàn kò kọjá kánò. Hmm. yóò bá rí nǹkan mìíràn mú lẹ́yìn kánò tí ó bá rí irú kan mú lẹ́yìn kánò á múra gidi. Hmm. ó lè bá wọn fọ́ kánò lójú pọ̀ o tí wọ́n fọ́ láàrin àwọn ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta o ṣùgbọ́n nǹkan tí mo ń jọ láti tí mo gbìyànjú láti ṣàlàyé fún yín ni pé èyí ló jẹ́ ìgbà àkọ́kọ́ láti bí ọdún méjìlélógún sẹ́yìn hmm. tí a rí ẹgbẹ́ kẹta tó lè figagbága pẹ̀lú ní dídé tí ẹgbẹ́ eh, àwọn òṣìṣẹ́ dé yìí ó ti wà tẹ́lẹ̀ o ṣùgbọ́n àgbọ̀tọ́tà ìdí mẹ́yìn ọba àrẹ lọ́mọ adébẹ́tẹ́ bẹ́ẹ̀ ó dé níwọ̀kìlù mọ́ ni hmm. ó dẹ̀ ìdí tó fi rí bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n fà sílẹ̀ ẹni tí wọ́n fà sílẹ̀ pé kó wá ṣe bẹ́ẹ̀ ni kó wá gbé àṣà ẹgbẹ́ wọn kó wá díje hmm. fún eh, ipò ààrẹ ó wá bọ́ sórí eh, ìgbésẹ̀ kẹta láàrin àwọn ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹ ẹgbẹ́ méjì náà ni ipò ààrẹ máa hmm. lè rẹ̀ kó lè jà sí lọ́wọ́ ẹ̀ mọ̀ pé ní ní gẹ̀ẹ́sì wọ́n ní ọ̀sẹ̀ kan ó jẹ́ ọ̀nà tó pẹ́ nínú hmm. inú òṣèlú inú òṣèlú hmm. bẹ́ẹ̀ náà ẹ̀rọ ìmọ̀ pé ibi tá à ń lọ yìí ó sì di inú oṣù kejì ọdún tó ń bọ̀ a sì ní bí ọgọ́ta ọdún ọgọ́ta ọjọ́ hmm. kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ láàárín ìgbà yẹn mi ò fi bú ẹnikẹ́ni o ṣèbí ọ̀nà tí ìgbà tí wọ́n máa dìbò ní Kogi bẹ́ẹ̀ ni ó kù ó kù kí wọ́n kéde ìdìbò nídàájí láàrin òru ni ìkan náà tí wọ́n jọ figagbága ló jẹ́ ọlọ́run nípè ó kù sípò tí ò lè ṣẹlẹ̀ láàrin ìsìn sí twenty twenty three ẹlòmíì lè ṣe lòun lòun díje mọ́ gẹ́gẹ́ bí ohun tó sọ àwọn ẹgbẹ́ yẹn di mẹ́tàdínlógún náà nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ tó ní méjìdínlógún ni wọ́n tẹ́lẹ̀ ọba tẹ̀ tún ṣe ń wọ gan ilé ọjọ́ tó ṣe ilé ọjọ́ tó ti tà fún kó tún dínkù kó tiẹ̀ tún ti lé náà nítorí pé àwọn kan ti lọ ilé ọjọ́ hmm. láti ilé ọdún márùn àbọ̀dún mẹ́fà hmm. tí àjọ INEC ti fa orúkọ wọn yọ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ hmm. youth party ti supreme court supreme court ti dá wọn lóhùn ní àná àbíjẹta kọ́ ni pé INEC ò ní ẹ̀tọ́ láti fà wọ́n yọ wọ́n di rẹ́gísítà wọn INEC ò lẹ́tọ̀ọ́ láti fà wọ́n yọ so àwọn yẹn máa padà sí orí ballot paper àwọn náà ó ṣeé ṣe káwọn náà fààyàn kan jáde hmm. pé kó wá ṣe ṣojú àwọn ní ní ti ti ààrẹ bóyá àwọn náà lè máa tún darapọ̀ mọ́ ẹgbẹ́ mi ní pé ó ṣeé ṣe o ní ti gómìnà o àní ẹ̀ńtà máa fà lẹ́nu gómìnà nítorí pé ọjọ́ ti súnmọ́ àdarapọ̀ mọ́ ẹni báyìí báyìí báyìí ọdún ṣe wẹ̀. Oh, so ibi tá a wà yìí ọ̀rọ̀ sunukun ojúsunukun ni wọ́n fi ń wò. ó dáná bí a ti ń bí a ti ń e, sọ̀rọ̀ nípa ètò ìbò tí ó ń bọ̀ e, ìbéèrè mi tí ó jẹ́ tí e, ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà lógún lọ́wọ́lọ́wọ́ báyìí ni irú ìgbésẹ̀ wo ni àjọ INEC ni wọ́n lè gbé láti rí pé àwọn ìwà à ń fi wúra ìbò à ń gbé àwọn àwọn olóṣèlú wa àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé tí ó máa pa ìbò lára tí ó jẹ́ pé ó máa dàbẹ́ ni pé ẹni tí ó yẹ kó tí ó yẹ kó jáwé olúborí á fìdí rẹmi ẹni tí ó yẹ kó fìdí rẹmi ó máa jáwé olúborí látàrí ibẹ̀ ni alága àjọ INEC yẹn Mahmood ni ó ti sọ pé àjọ INEC wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé àjọ ètò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà láti rí pé gbogbo olóṣèlú tí ó bá ń gbìyànjú tí ó bá ń ṣe tó bá ń gbáradì láti ra ìbò wọn ní wọn kò ní já sí kò ní yọrí sí fún wọn ní ẹlẹ́kejì mo fẹ́ dára padà sí òfin àtúntò ètò ìbò. Eh, twenty twenty twenty ètò ìbò orílẹ̀-èdè eh, nàìjíríà eh, ní section eighty eight tí ó ti fi jẹ́ kó yé wa pé kò sí ẹgbẹ́ òṣèlú kankan tí ó máa ní tí tó máa rí àǹfààní láti ná owó tí ó ju five billion naira lọ fún ipò ààrẹ one billion fún ipò gómìnà five hundred fún ipò senator àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ẹ̀ tá bá wò ṣé taba bá wò a lè tá bá fọ́ kalẹ̀ nísìn a máa rí àwọn ẹgbẹ́ òṣèlú kankan tó jẹ́ pé tá bá bẹ̀rẹ̀ sí ń ka oyè tí wọ́n ti ná láti ìgbà tí ètò ìbò wọn ti ṣẹlẹ̀ a máa rí pé a máa rí àwọn ẹgbẹ́ òṣèlú kankan ti ná ju five billion tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ náà sì ni àwọn àjọ INEC wọ́n sọ pé àwọn ní ipá àti agbára láti tọpinpin láti láti máa track gbogbo tọ́rọ̀ àti kọ́bọ̀ tí ẹgbẹ́ àwọn òṣèlú wọ̀nyẹn bá ń ná. ẹ má jẹ́ kí n gbàgbé àti ẹ ti dá gbogbo àwọn ìbéèrè yẹn sílẹ̀ ọtí tó bíi márùn-ún ẹ jẹ́ ká mú wọn ní ṣísẹ̀ntẹ̀lé èkíní INEC gan ń kéwò rárá ẹ hmm. ẹ pé kí nìdí wọ́n ti ná bọ́lé wọn. Hmm lọ́sùn lọ́sì pàápàá jùlọ nílẹ̀ Ìgbò nílẹ̀ ìlà oòrùn hmm. wọ́n ti náà bẹ gbogbo àwọn iléeṣẹ́ wọn ń jómọ́tò wọn wọ́n pa ọlọ́pàá wọ́n sí òye ló wá tó fẹ́ fún ọ̀rọ̀ tí ọ̀gá inec sọ ọ̀jọ̀gbọ́n Mahmood kò fẹ́ sọ tó ní pé jáwọn ó lè sí ètò ìdìbò ní gbogbo eh, agbègbè yẹn báyìí hmm. Hmm. ìfura o hmm. ìfura lóògùn àgbà pánsá òfura pánsá jáná ọjà òfura àjájì bó ń lè bá fura o lè ní oko eh, ìfura ni ní èyí o nítorí pé èyí tó yẹ ká mójútó jù nínú ẹ̀ òun náà ni ìdáàbòbò àwọn ará ìlú àti àwọn dúkìá wọn hmm. ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ àwọn eh, ìlà oòrùn yìí wọn rí ṣe. Hmm. Eh, à ń pariwo Nnamdi Kanu Nnamdi Kanu Nnamdi Kanu wà látìmọ́lé ní l'Àbújá ṣé Nnamdi Kanu náà lè ṣe ìṣe ogun tó ń ṣẹlẹ̀ ní eh, ilẹ̀ Ìgbò yìí àbí ọ̀dọ́mọkùnrin tó wà ní ìlú Norway hmm, tá eh, eh, a kàn jókòó lọ́fíìsì ẹ̀ nínú ilé ẹ̀ nínú ibi tó ti ń kàwé hmm. mo tó ẹ̀rọ mọ́ọ̀mọ́ọ̀rán bíi tiyín náà ló tó kalẹ̀ tó fi ń da orílẹ̀-èdè Nàìjíríà rú àti rí nǹkan ṣe sí hmm. ọ̀dọ́mọkùnrin yẹn jókòó nílùú òyìnbó eh, a sì máa pàṣẹ níbi tí nǹkan ti rọrùn ẹ tó rí náà rọ mi pé gbogbo ẹ̀fọn ò àbò tó péye wà ń bẹ́ẹ̀ wà fún a dẹ̀ máa pàṣẹ káwọn kan máa jáde kó má lọ sọ́jà ẹ bá jáde ẹ pa bó o bá pa bó o bá bù lẹ́sẹ̀ àdẹ̀múgbà ọyọ ọlọ́jọ́ iléeṣẹ́ wọn ọyọ ọlọ́ṣẹ́ wọn rárá ó dẹ̀ ń pàṣẹ láti bẹ̀ ó dẹ̀ ń ó dẹ̀ ń rí bẹ́ẹ̀ àwọn èèyàn dẹ̀ ń bẹ̀rù wọn ò tẹ̀lé jáde mọ́ wọn ò lè ṣe bóyá láti wá fẹ́ dìbò pẹ́ ẹgbẹ́ náà ni INEC náà ti sọ bí ó dé ní ìsìn pé ah, ṣé ìjà lè dìbò ń yọ tí àbá rí ìbò dì ní irú àwọn agbègbè wọ̀nyẹn yẹn hmm. ǹjẹ́ a lè sọ pé nítòótọ́ tòótọ́ a yan ààrẹ orílẹ̀-èdè tó wù wá látọkàn wa pàápàá jùlọ nígbà tó jẹ́ pé ìkànnú àwọn tó tó ń figagbága tó dẹ̀ jẹ́ ẹni lè pè ní tá a ka pé láàrin àwọn ẹgbẹ́ wọ̀nyí wà láàrin ẹgbẹ́ kìíní sí ẹgbẹ́ kẹta. bẹ́ẹ̀ni ibi tí àwọn ìbò rẹ̀ tó yẹ kó ti wájú lọ ni tí mo ràn sí ní tí àwọn ọ̀bá wa rí ìbòdì níbẹ̀ ìdá olùwàrùn. ìfúralógún agbá àwọn àwọn àwọn nǹkan tó yẹ kí eh, ìjọba orílẹ̀-èdè yìí kọ́kọ́ gbájúmọ́ nìyẹn. àmọ́ tá a bá wò ó dáadáa náà Mm. ẹ tá bá wò dáadáa náà ẹ gẹ́gẹ́ bí mo fẹ́ yá ọ̀rọ̀ yìí tí ẹ sọ tẹ́ fi bẹ̀rẹ̀ ẹ tá fi bẹ̀rẹ̀ ètò náà ẹ sọ pé aláàtìṣe ni ó máa mọ àtìṣe ara ẹ gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ ṣe sọ pé ẹnìkan jòkó sí ìlú ìlú òyìnbó tí ètò ààbò tí ó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a ń lọ sí tá ń lọ sí ilé àdúrà tá lọ ń gbàdúrà fún ní orílẹ̀-èdè Nàìjíríà ní nǹkan tó jọ pé ó tọ́ sí. Si, gbogbo ọmọ ọmọ ẹ̀tọ́ ni ní ní òkè òkun tí ìjọba gan tí wọ́n mọ̀ pé àwọn kankan tí ó tọ́ sí ẹ tí kò tó ẹ lọ́wọ́ gan wọ́n máa ń wò gẹ́gẹ́ bí nǹkan ìtìjú wípé ìjọba wọn wọn ṣe dáadáa nígbà tí ó jókòó síbẹ̀ tó wà níbẹ̀ tí ó ń pàṣẹ wá sí orílẹ̀-èdè nàìjíríà àwọn àwọn ọmọ ibi tí à ń sọ yìí àwọn ló ń gbé ní orílẹ̀-èdè nàìjíríà àwọn ló mọ nǹkan tí à ń fimú fín ní orílẹ̀-èdè nàìjíríà ẹ lérò pé nǹkan míì wà ní lẹ́yìn ẹ̀ tó fi jẹ́ pé wọ́n máa gba eh, wọ́n máa gba òfin láti eh, ọ̀nà jíjìn eh, wọ́n á dẹ̀ máa fi nítorí pé tá wo àwọn èèyàn tí tá wo àwọn èèyàn tí tí wọ́n tí gbogbo àwọn ìgbésẹ̀ wọ̀nyí tí ó ń pa lára kò ń ṣe àwọn ọmọ káàrọ̀ òjìrì ni àwọn ọmọ káàrọ̀ òjìrì tó bá tẹ̀ máa wà lára wọn gan bóyá ẹ̀ẹ̀kan bóyá èèyàn kan nínú èèyàn ogún tá máa wo àwọn ọmọ àrẹ̀wá tí wọ́n wà ní ara wọn tó ń jìyà tó ń jìyà kìíní bóyá eh, ẹyọ kan nínú ọgbọ̀n tàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń jẹ tí irú àwọn ìgbésẹ̀ wọn tó ń palára jù eh, àwọn ara wọn náà ni kí báwo ni ẹ ṣe rí ilé ìsìn. Eh, ẹ má gbọ́ sáfì ìdùnnú jù ọ̀nà pé kí ni ìgbà tí ìjọba orílẹ̀-èdè yìí ti rí bó ṣe ṣẹlẹ̀ ní ilẹ̀ àríwá Mm-hmm. láyé Boko Haram tàtó wa bọ́ sí àwọn jàǹdùkú tí wọ́n àwọn ajínigbé mm. wọn àti dàbújá lọ́kọ́ bí ọ̀sẹ̀ méjì ní wọ́n gbé àwọn èèyàn kan ní kùbùà tí àwọn ọlọ́pàá gan fẹ́ bò mọ́lẹ̀ ṣe bò mọ́lẹ̀ ni ṣe lóun ló dífá fún ọlọ́rọ̀ Sunday Igboho gbà yẹn tí ìjọba tó fi ja ìrìn pé kíkì nìyẹn kó kó kó rọlẹ̀ díẹ̀ ní ilẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà ohun tí ó ń ṣẹlẹ̀ ní ìlà oòrùn yìí hmm. ó máa ń ṣẹlẹ̀ ní àrẹwà náà nílẹ̀ haúsá ó ń ṣẹlẹ̀ gidigidi ní gbogbo èmi ní zamfara èmi ní kebbi èmi ní orílẹ̀-èdè ìpínlẹ̀ niger táwọn ìbílẹ̀ gan fẹ́ lọ sí ṣíṣe òwúrò gan fẹ́ lọ ní àbẹ̀rẹ̀ kanji níbi tá a ti ń ṣe tá a ti ń faná tá a fẹ́ lọ ju àdó olówó síbẹ̀ hmm. bẹ́ẹ̀ náà ní gbogbo màdúgbò nǹkan ọ̀mà tí ì fara rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé àwọn ọmọ Chibok tí wọ́n jí gbé wọ́n mẹ̀sẹ̀ tó rí àwọn bíi mẹ́rìnlélógún àbí nǹkan náà rí tí gbogbo wọn ti bímọ bíi méjì mẹ́ta tí wọ́n sì rí wọn bí ọ̀sẹ̀ méjì hmm. nǹkan ìmọ̀ fara rọ̀ ọlọ́run mà ní kó bá wa ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí ló ń lójú fá fún ààrẹ tó wà ń bẹ̀ Asokúngbadé ló bú sẹ́kún nílẹ̀ kẹta pé òun ò lọ́mọ kó tó di hmm. pé yàrá bá ń lọ́ba ọkùnkọ́ náà ẹkùnkọ́ ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ mathematics ni ọ̀rọ̀ ìṣirò ní àárín ẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ náà fara gbá ọ̀rọ̀ nígbà tí jagaba ń dọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàbẹ̀ kúta àti àti eléyìí ọ̀rọ̀ eléyìí tó wà lẹ́yìn ní ìwé ìṣẹ́lẹ̀ lòdì ṣẹ́yìn náà lòdì gómìnà láì ṣe nípa ọlọ́run àti ẹ̀mí kò sí pé wá mọ̀ ń campaign fún jagaba ni wọ́n ń fi ọ̀rọ̀ wé ra wọn ni ebi nǹkan tó jẹ́ ká dìbò fún nìyẹn pé ọ̀gá mi tó ti fẹ̀yìntì ó mọ Nàìjíríà dáadáa ó jà ní ogun Biafra hmm ọ̀pọ̀lọpọ̀ àwọn. nígbà táwọn ọmọ ogun Chad táwọn fẹ́ wọ Nàìjíríà hmm. òun náà ni wọ́n náà nígbà tó wà ní Jos hmm. tó jẹ́ ọ̀gágun tó kọ̀mándà eh, GOC third eh, eh, armor division ló hmm. mú ọlọ́dọ̀ síbẹ̀ ó lé wọn wọnú ìlú wọn láàbà tó ṣé òṣàgàrí ààrẹ àná tẹ́gbẹ́ àwọn ọmọ ní kó kọjá bẹ́ẹ̀ ó lé wọn gidi dànù wọnú ilé wọ ìlú wọn àwọn faransé ní láti pe orílẹ̀-èdè nàìjíríà kí ló ń ṣe hmm. eh, ọmọbìnrin wọn àti wọ ìlú onílùú tó débi tí tó ká gbogbo ìyá náà ni wọ́n sì dìbò fún un ah, eh, alákọ̀ọ́kọ́ babangida fàáyọ ọmọ pé ọmọlẹ́yìn ẹni babangida ní nineteen eighty five tí ìyá dìtẹ̀ mọ́ tó fàáyọ kúrò níbẹ̀ lẹ́yìn bí ọdún kan ó fà wọn àti túndé ìdí àgbọ̀n yọ àwọn kòkè láti bí ọdún méjìlélọ́gbọ̀n tó ti kúrò níjọba. Mm. tọ́lọ́run dà wá fún ẹ ṣe ó mm. ti ń gbìyànjú láti bẹ̀rẹ̀ láti two thousand and three oṣù kìíní olùlẹ̀ oṣù kejì olùlẹ̀ ọlẹ́ẹ̀kẹta olùlẹ̀ mm. ó tún bú sẹ́kù tó gbàgbé ẹni tó tún wá jẹ́ kó rọrùn fún náà ní ààrẹ Jonathan gbogbo ìnákúnà tí ó ń ṣẹlẹ̀ láàrin nínú ìjọba rẹ̀ nǹkan tó fà á nìyẹn ó dá wọn ìnákúnà tí wọ́n súnkọ̀ gírí tẹ́lẹ̀ gbogbo ìwọ náà àwọn èèyàn ń rò pé eh, ọmọkùnrin eh, eh, tó wà lórí àléfà yìí ó lè rojú ó sì ju nígbà tá à ń ju àwọn èèyàn olóṣèlú sẹ́wọ̀n wọ́n máa fi àwọn agbóṣàlì sábúbà kì í zó ọkọ̀ bí ọgọ́rùn-ún ọdún ọgọ́fà ọdún bí ó ṣe ń jù wọ́n sẹ́wọ̀n nígbà yẹn màdìyẹ kó tó di pé bàbáńdáde tó tú gbogbo wọn sílẹ̀ sọ wọn wà bí wàá ń tó rọrùn ní lamidi ní nàìjíríà nísìn tó lè bá wa palẹ̀ gbogbo ìdọ̀tí yìí mú ṣùgbọ́n náà lòdì fá fún àṣìá ẹgbẹ́ wọn àti kìnìún pé ìbálẹ̀ báwa bá gbogbo. bàkà gbogbo nǹkan tó dọ̀tí. gba ara rẹ̀ àwa àwa bọ́ọ̀dì. ó dáa náà a ti sọ̀rọ̀ a ti sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nísìnyí báyìí a sáré dé òkè lọ́hùn tí a bá padà dé a tún máa tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ mo lérò pé ẹ ń gbádùn gbogbo ètò àbí àṣẹ ń fi ọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀ ní orí ètò ògbóná fẹlifẹli lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí báyìí a ó dókè lọ́run tí a bá padà dé ètò ògbóná fẹlifẹli máa tẹ̀síwájú ẹ má lọ síbi kankan à ń bọ̀. kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń bá ayé láyàn láàyò àṣà yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí. yorùbá kan orísun kan ayẹyẹ kan ìfẹ́ òòyè ìfẹ́ òòdáyé ìbí ogún ti ń kárí ayé kò dá kò ni ní wọ́n kí wọn nílẹ̀ òòyè kò dá kò bẹ̀rẹ̀ ní wọ́n kí wọn nílẹ̀ òòdáyé ilé ìfẹ́ ilẹ̀. ìṣẹ̀ǹbáyé ọdún ológun Release mercy and reading, rituals and sacrifice, drama, energy, reverence, the door and the doors. Onígbọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. tó bá jẹ́ pé ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa ní ètò ń gbóná fẹlifẹli ló ṣì wà ní orí ìkànnì Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà amòfin àgbà Kọ́lá Alápinni náà ni ó ṣì wà ní orí orí ìkàlẹ̀ pẹ̀lú mi tí àṣìjọ ń jomi toro ọ̀rọ̀ pẹ̀lú àwọn gbogbo àwọn ìròyìn tí ó gbòde lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀kú jókòó amòfin Kọ́lá akínyín ẹkújòkó Kọ́lá a ti sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ nípa ètò ìbò 2023 hmm. bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ sì wà tí ó yẹ kí a ṣe sọ ìròyìn gbòde ní àárọ̀ ẹ̀ní wípé ilé ẹjọ́ Justice Ijoma Ojukwu ní ilé ẹjọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà ó fi ẹ̀sùn tí ó tó 59 count ó fi kan Eh, director general eh, presidential campaign eh, labour party ìyẹn eh, Doyin Okupe ní èyí tó túmọ̀ sí wípé eh, eh, wọ́n lọ sí wọ́n ti lọ sí ẹ̀wọ̀n ọdún méjì àmọ́ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n sọ tí tí wọ́n tí wọ́n tó ń ṣe wọ́n ní kàyéfì nínú gbogbo ẹ̀ nísìnyí pé ìdí tí wọ́n ṣe tí tí Supreme Court ṣe rán lọ sí ilé ẹjọ́ wọ́n ní ìṣe owó báṣubàṣu ní ètò àwọn ìbọn pè ní money laundry tí ó tó tí ó excess two hundred and something million million naira ní owó arms deal tí wọ́n gbà lọ́wọ́ Sambo Dasuki ìyẹn Director General Nigerian National Security eh, Adviser ti tẹ́lẹ̀. Eh, justice ojukwu ó fún ní eh, ọdún ẹ̀wọ̀n ọdún méjì eh, fún fifty nine count eh, charge náà eh, fún <coughs> fifty nine count charge tí à ń sọ yìí wọ́n fún ní àyè láti san owó ẹgbà ẹ má bínú fún gbogbo fifty nine count charge náà o lè ó ní àyè láti san five hundred thousand fún count ẹyọ kọ̀ọ̀kan fún ẹ̀sùn ẹyọ kọ̀ọ̀kan tí a bá máa ṣí gbogbo ẹ̀ pọ̀ Eh, ó já sí 39 eh, nine eh, million 13 thirteen million naira mm. ni ó máa ni ó ní àǹfààní láti san fún fún gbà gbà ẹ má bínú báwo ni ẹ ṣe rí ìdájọ́ yìí sí àti wípé láti ìgbà tí wọ́n ti ń fa ẹjọ́ ìtítí tó fi wá dé. Eh, tó fi wá dé eh, ìsìn tí ètò ìbò ti kù eh, oṣù mélòó tí ètò ìbò ti fi kù oṣù mélòó kan báwo ni ẹ̀yin ṣe rí eléyìí sí. ok ẹ̀kíní kò kí ń ṣe ilé ẹjọ́ tó hmm. tó lágbára jùlọ ní orílẹ̀-èdè nàìjíríà lọ́dọ̀ hmm. ẹjọ́ yẹn hmm. ilé ẹjọ́ àpapọ̀ ilé ẹjọ́ àpapọ̀ táwọn pè ní federal high court ìyẹn ni ọ̀dà ẹjọ́ náà kì í ṣe Supreme Court. ọ̀dà hmm, náà. so ilé ẹjọ́ àpapọ̀ ló ní ẹ̀tọ́ lórí gbogbo àwọn ètò ìṣúná ní orílẹ̀-èdè nàìjíríà hmm. wọ́n ti tún ṣe pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àbújá ń bí ló ti ṣẹlẹ̀ náà lè jẹ́ kí wọ́n ṣe ẹjọ́ yẹn ní àbújá. Eh, aláàmú <laughs> kan ẹrù ẹ̀wọ́ hmm. ó ní yóò kìlẹ̀ ń wò ẹ wo ìsàlẹ̀ nígbà tí a bá mú dẹni òkúpè tá a mọ̀ ní ọmọ ọdún méjì hmm. pé ó gba owó lẹ́nu iṣẹ́ ìjọba kì í ṣe owó àpò ara ẹ̀ ló gbà sí o kò lọ gba owó ìrànwọ́ yìí gẹ́gẹ́ bí Doyin Okupo hmm. ó gba owó ìrànwọ́ yìí gẹ́gẹ́ bí dàrẹ́tọ̀ lẹ́nu iṣẹ́ ni o ní iṣẹ́ tí ọ̀gá ẹ̀ yàn fún un ìyẹ ààrẹ tó fẹ̀yìntì Goodluck hmm. eh, Jonathan hmm. bá mi ṣe iṣẹ́ kí ni iṣẹ́ tó ń gbé fún ṣe mọ̀ ká sọ lẹ́ẹ̀kan náà pé Goodluck náà wà lára àwọn tó jẹ́ kí ọ̀gágun wọlé ọ̀gágun wọ́n bá mi bá mi bá wọn oníròyìn sọ̀rọ̀ Mm. àwọn lọ́balọ́ba àwọn ní ti bí bá mi ṣàyè ibẹ̀ bá mi ṣàtúnṣe bá mi mm. tún ojú mi ṣe òní wọ́n ń yan lórí òkú pè fún nǹkan tí wọ́n dẹ̀ fi àwọn owó yẹn ṣe mm. nìyẹn ẹ̀yin wá pé ẹ̀yin olóyè nǹkan wá wá gbà owó ọkọ̀ rẹ̀ wọ́n gba owó omi tútù gba ẹni kankan wọ́n ti pé àwọn lọ́balọ́ba wọ́n ti ṣe wọ́n ń ṣerú ẹ̀ ní ìjọba àbáfi tá àbáfẹ́ tá sọ̀rọ̀ débẹ̀ Sambo Dasuki ọ̀gágun. Mm tó fẹ̀yìntì kọ́nẹ́ẹ̀lì tó fáwọn ọgbẹ́ owó yìí kiri hmm. Hmm. ó fún eh, Bàfarawa ti Sokoto gómìnà hmm. tó fẹ̀yìntì ó fún ní two point one billion wọ́n béèrè lọ́wọ́ Bàfarawa àbí lò bí one point two point one billion ó lè fowó òun sanwó àwọn alálàáfà tí wọ́n fi owó òun ṣe àdúrà àti àwọn tó fún ààrẹ kó lè bá ààrẹ lè padà wọ́n lọ bá eh, Bọ́pẹ́sí Bọ́pẹ́sí náà owó iṣẹ́ mi mọ̀ ń gbà ìbí ọmọ pé mi náà ni ọtí wọn ń gbà òun bá wọn gbé gbogbo ẹ̀ sí afẹ́fẹ́ ni òun lò sí iye ọjà àyù ńkọ́ iye ọjà àyù gba four hundred million òun ló jẹ́ chairman PDP lọ́jọ́ ìní bí gbogbo wọn ṣe gbà gbà gbà tí ó yẹlẹ yóò ń dúkà ọ̀bá ìgbìnà ṣèbí nígbà tó jẹ jáde ó gba six hundred million. bẹ́ẹ̀ni Gbọ́dọ̀ bàtì Fànífàyọ̀dé náà ló ṣe aṣojú fún gbọ́dọ̀ bàtì gba five hundred hmm. million wọ́n ní wọ́n ní kò ń fáwọn oníròyìn ni hmm. ah, ẹni tó wá fún owó yìí kiri gan-an fúnra rẹ̀ hmm. níbo lọ fi sí wọn wọn wọn wọn lẹ́yìn okópè ní ọdún méjì àti wọn dẹ fún ní oore ọ̀fẹ́ láti san owó bàbá mi Ọlọ́run ṣiṣẹ́ orí thirteen million yẹn san ṣùgbọ́n wọ́n ti lọ sí ilé ẹjọ́ gíga ọ tá a pè ní appeal court pé àwọn ẹjọ́ ẹjọ́ tí wọ́n dá ìkó kò tẹ́mi lọ́rùn mo kàn san thirty million yìí kí n lè ní ìtura ni o kí n sì lè máa bá tèmi lọ ṣùgbọ́n àbọ̀ bàbá ń bá rí ẹ̀ ǹjẹ́ kò máa dàbí ìgbà tí wọ́n ń fẹ́ gbógun ti hmm. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ hmm. tó jẹ́ pé agbẹnusọ ẹgbẹ́ yẹn ni Dòyìn Òkúpì. Hmm ta sì mọ̀ pé ẹgbẹ́ tí òbí hmm. tó dúró tó dúró fún nìyí hmm. àwọn kan lè olómi bó jẹ́ pé ó ṣe àjọjọ yín òkúpè nìkan ni ṣó nìkan ló gba owó ni hmm. ṣùgbọ́n owó iṣẹ́ tí wọ́n ní kí wọ́n ṣe ni èmi ò sọ pé owó tó ń gbà yẹn o jẹ́ ọ̀nà ó jáde ní ọ̀nà ẹ̀tọ́ àti tó yẹ o hmm. ṣùgbọ́n ó ṣe á jẹ́ pé ẹgbẹ́ tá a sọ pé òun ló wá di ẹgbẹ́ kẹta ìfọwọ́n alẹ́ ẹgbẹ́ kejì báyìí hmm. tá a bá fẹ́ sòkòdò oró ọ̀rọ̀ ẹ fẹ́ gbé ìtọ́rọ̀ hmm. ó máa le fún Àtíkù Abubakar láti jàre orílẹ̀-èdè yìí ẹ kí ni ìdí PDP ti fọ́ lójú pọ̀ wọ́n ti ṣe Wike wọ́n tọ̀rọ̀ ọ̀ká mọ́lẹ̀ wọ́n á wò pé wíkẹ́ jẹ́ ẹni tó jẹ́ akíkanjú tó sì mọ òfin nílò hmm. wọ́n á lọ àwòrán já mú bàbá tí ò ní ìdálé òní ẹ̀rọ wàhálà àwọn ọlọ́mọ kò wà ìjà tí tó ń bá pdp ogun abẹ́lé ogun abẹ́lé ló ń bá pdp jà lọ́wọ́lọ́wọ́ báyìí bí wíkẹ́ bẹ́ẹ̀ lóhùn á tì wọ́n débi tí wọ́n á ti tí wọ́n ti tí wọ́n ti pàdánù hmm. ní ààrẹ yìí. Hmm. ó dáa náà amòfin Kọ́lá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni a ti sọ bẹ́ẹ̀ náà sì ni àkókò tí ń kọ́ wa ní papamọ́ra àmọ́ ó sì kù kókó ọ̀rọ̀ méjì tí mo fẹ́ kí a mẹ́nu bà. Eh, náà ni a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan ni wọ́n ṣe ni wọ́n jáde ni wọ́n tú yàyà sí orílẹ̀ sí eh, ìpínlẹ̀ ní ìsí eh, olú ìlú Nàìjíríà ní Àbújá lẹ́ni tí wọ́n ṣe ìfihónúhàn tí wọ́n ṣe ìwọ́de wípé láti látàrí látàrí ìgbáradì àjọ DSS. Eh, láti eh, fi ẹ̀sùn kan eh, gómìnà ilé ìfowópamọ́ tó ga jù ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn Godwin Emefiele báwo ni ẹ̀yin ṣe rí eléyìí sí nítorí pé lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn ní wípé ó wà lára àwọn èèyàn tí ó ń náwó láti fi rí wípé àwọn àwọn agbésùmọ̀mí àwọn terrorism wọ́n lè nǹkan lè máa lọ déédéé fún wọn ẹ jẹ́ kí n sáré torí àkókò wa ti lọ hmm. ogun àbítẹ́lẹ̀ kì í parọ́ àrò tó bá gbọ́n ni ò ní pa ṣe rí àwẹ̀ ẹ̀mẹ́fìẹ̀lẹ̀ e yìí àṣìyàn ni hmm. Sanusi Lamido Sanusi nígbà tí ó jẹ́ gómìnà ilé ìfowópamọ́ hmm. Central Bank mo fẹ́ lè sọ pé ẹ̀yin náà wo náírà wa tí ọlọ́run bá jà ó dúró rẹ̀ wọ́n arúgbó fi pamọ́ òun àti Ngozi Okonjo-Iweala àwọn màmá wa wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ wọ́n fọ Sanusi ló ló ké gbàjarè jáde pé owó owó owó ń sọnù ànánàkúnà ìwọ ni ló gbé ààrẹ tó fẹ̀yìntì nínú tó ṣe tó ṣe yọ ní jìbá ó lọ mú ọmọkùnrin ẹ̀mẹ́fì ọ̀lẹ̀ yìí wá láti sí Zenith Bank. Hmm ẹ bá rántí dáadáa pé lẹ́yìn ìsànúsí ibi tó bá wù yín láti lè gba owó lójú orin tó bá ti kábọ̀ tó bá ti kébọ̀ ojú orin tẹ́lẹ̀ ẹ gba owó yín kó tó di pé sànúsí débẹ̀ wọn ni tó bá ní tó bá jẹ́ union bank ló lò àbí first bank ibẹ̀ ní kò ti lọ gba owó tí ìgbà tí lọ wọn á charge sànúsí ní rárá ibà àárín tó ń ṣẹlẹ̀ ń lo òyìnbó ìlọjọsí pé ti gbà á àmọ́ àwọn hmm. báǹkì ń pawó wọn ń pawó dáadáa hmm ẹ jẹ́ pé ní thirty five thirty five naira yìí àbí sixty five naira lẹ́yìn tó bá ti fàwọ́ jọ lọ́lẹ̀ kẹta yìí ó tó roko sí ọ̀dọ̀ ara ẹ̀ ibi tó ti ń bọ̀ nìyẹn so ó fi hàn wá pé ẹ̀rí mélòó gbé abẹ́ra nǹkan tó ń bẹ̀ kọ̀ọ̀kan máa ṣe tó ń bá débẹ̀ nìyẹn hmm. ìyẹn rí ó dá wa padà sẹ́yìn hmm. ní nǹkan tí ó ti rọra gbogbo èèyàn lọ́rùn so hmm. ẹlòmíì nìsín tẹ́ ẹ bá sẹ́ǹdì owó sí i owó tí wọ́n máa fà wẹ́rẹ́ yóò máa gbìyànjú nípa ẹ̀jọ̀ ẹ̀fikún. ẹ̀fikún bẹ́ẹ̀ ni ọmọ ọjọ́ ìjọba bá fẹ́ gba one thousand. àti ní àwọn ìgbà kan tẹ́wọ́ pé tẹ́wọ́ pé tẹ́wọ́ pé àfẹ́sẹ̀ di ten thousand sí yẹn a máa sọ pé wọ́n fi one hundred naira sórí ẹ̀. nítorí tó fẹ́ yọ níbẹ̀ tó sọ gbogbo èèyàn di àrùn pa nǹkan tí àwọn báńkì wọn wọ̀nyí wọ́n dáhùn roko sí ọ̀dọ̀ ara wọn ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì gómìnà ilé báńkì àpapọ̀ yìí káàkiri àgbáyé tí gómìnà báńkì àpapọ̀ bá sọ̀rọ̀ hmm. gbogbo ìlú máa ń pa lọ́lọ́ hmm. ni ẹ̀bẹ́ yìí Sanusi jẹ́ rí Sanusi láti ọ̀gbàgì hmm. ó jẹ́ ó jẹ́ gómìnà dínà ẹ̀wọ̀n bó ṣe ẹ̀wọ̀n bó ṣe conduct àbó ṣe gbéra ẹ̀ àwọn láti ayé àwọn Ahmed Abdulkadir Ahmed àwọn Clementi Song àwọn chukwuma solu. àwọn tí wọ́n máa ṣe central bank governor kì í sọ̀rọ̀ jàújàú tó bá sọ̀rọ̀ bá gbogbo èèyàn máa pa nínú ni láti òkè òkun gan wọn máa detí ilẹ̀ wọn máa gbọ́ ní tó fẹ́ sọ gbólóhùn tó bá jáde lẹ́nu ẹ̀ ó lè já ọrọ̀ ajé lọ sí ìsàlẹ̀ àti tó gbé sókè nítorí ìdí èyí àwọn gómìnà báńkì àpapọ̀ wọn ò kì í bá olóṣèlú ṣe. Hmm. kí wọ́n má bàa wò ó pé n tó ń sọ yìí ọ̀rọ̀ òṣèlú ló ń jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ òṣèlú ò kí ń jáde látọ̀ hmm. lọ́rọ̀ ẹ̀mí hmm. báńkì àpapọ̀ tó gbé àsìá tó gbé ọdúnbọ̀ ọkọ̀ tó gbé tó ń lọ gbogbo fẹ́ pé ó jẹ́yẹ̀ ló yẹ kó ti fà yọ sàbísí òṣè tó báyìí ìbàyẹ̀ ló yẹ kó ti yọ tó lọ tẹ gbogbo sọfẹ̀ ní àbí ẹni tí ń sòkú wọ́n sàǹkárá wọ́n ní wọ́n gbẹ gbogbo ìsára wọ́n sì rẹ rẹ ah, wà bàjẹ́ gbáà ni wọ́n ń dọ̀tí òun àárín fi hàn ohun ẹ̀gbín tí ò jẹ́ kó má ṣẹlẹ̀ ó ní eh, ara tí eh, eh, gómìnà ẹjọ́ ìwà ni ọmọ ṣùgbọ́n pòwe kan lọ́ọ̀kan mo ní amúkùnrin ọ̀rọ̀ ẹ̀wọ́ ó ní òkèlè ń wọ̀ ọ̀sàlẹ̀ ìbẹ́ni tó dá rẹ̀ nígbà tí ẹni tó dá rẹ̀ ò lè tí bí jìgá hmm. èyí ti rí ò bá rẹ̀ lé ìwò sí nǹkan tí mò ń sọ yé yín ẹni tí wọ́n wá fẹ́ sunlé tó tún wá lọ fi bẹntiró rárá ìwọ tún ti tẹsẹ̀ kan bọ inú òṣèlú tẹ́lẹ̀ káwọn hmm. èèyàn ti rí o gẹ́gẹ́ bí olóṣèlú pé àwa ọ̀dà hmm. àṣẹbáyé lórí ìwọ wá ní ìwọ fẹ́ dá sàríà fún àwọn olóṣèlú àbẹ́rẹ́ mọ̀ pé kọ́lọ̀kọ́lọ̀ owó tí ó padà yìí owó tó pa láre àwọn olóṣèlú ni òun eh, ló fẹ́ fi ló fẹ́ dá sàrúrà fún gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kòkò ìkòkò ìyìn òṣèlú àwọn òtùbọ̀wé hmm. jẹ́ máa wọn olóṣèlú lọ́wọ́ ó ló jẹ́ kí gbogbo ọmọ àfọwọ́ra dọ́là ń bá yàn hmm. wá ọmọkùnrin yìí yóò bá ṣẹ́jẹ́ o gbogbo owó ti kó jọ pé a fi ṣe ètò ìdìbò ẹ má jẹ́ kí n sọ pé wọ́n rà ìbò Mm-hmm. ó dáná látàrí kọ́lọ̀ owó orílẹ̀-èdè owó tá a paláró tá a paláró bíi mm-hmm. one thousand naira five hundred mm-hmm. naira àti two hundred naira àwọn àjọ World Bank wọ́n ti pé wọ́n ti kéde sí wọ́n ti kéde sí Godwin Emefiele àti CBN wípé àkókò tí a fi ka tí ẹ fi kalẹ̀ láti fi láti fi gba gbogbo owó títẹ́lẹ̀ ìtítẹ́lẹ̀ hmm. láti fi gbà padà hmm. láti fi jẹ́ kí tuntun yẹn kó fi wọ ìlú wípé àkókò náà ó ti kéré jù wípé hmm. fún ìdí náà ó máa pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ní ara mo fẹ́ béèrè ìbéèrè mẹ́ta ní ẹyọkan eh, torí àkókò wa kí àsáré eh, kí ẹ sáré mẹ́nu bà ní kọ́mọ́kọ́mọ́ kí a tó kásẹ̀ ètò wa ẹlẹ́ẹ̀kejì eh, wọ́n ti sọ wọ́n sọ ẹlẹ́ẹ̀kejì àwọn owó tó ń ṣẹ̀pá aláró yìí àwọn àti rí àwọn lórí ẹ̀rọ káyélujára tí àwọn kọ̀ọ̀kan ti sọ pé àwọn ti rí pàǹdà owó náà ní èyí tó jẹ́ pé kò ń ṣe nǹkan tí ó ṣọ̀wọ́n ní ní èyí tí à ń lò tẹ́lẹ̀ àwọn pàdà ẹ̀ wà àmọ́ kò ń ṣe pé kò ń ṣe pé nǹkan tí ó ní kò ń ṣe pé nǹkan tí ó ṣọ̀wọ́n báwo ni ẹ̀yin ṣe rí eléyìí sí àti àkókò tí wọ́n fi kalẹ̀ wípé kó fi gba èyí tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀ padà. àkókò hmm. tí wọ́n fi sílẹ̀ yẹn láti fi ṣe ìjàmbá fún àwọn olóṣèlú tí hmm. wọ́n ti kó owó pamọ́ ni hmm. ọgbọ́n tí ìjọba ìlú ìdá láti ṣe nìyẹn ẹlẹ́ẹ̀kejì lórí ẹbẹrẹ ìbéèrè ọkọ kan lórí panda owó sáré jáde ọjọ́ ẹbẹrẹ ayé ń ṣe bẹ́ẹ̀ nígbà náà ti sọ tẹ́lẹ̀ pé pẹ̀lú náírà àti tẹ́lẹ̀ náà ìtọ́ náà ṣẹlẹ̀ ni pé gbogbo wọn kì í sọ fún ọmọ tí ò níyà tó má dégbé ẹ̀yìn tó bá ti rẹ̀ ẹni tí ó mọ̀ bá wẹ̀ síbí Emefiele ló dá gbogbo eléyìí sílẹ̀ tí àjọ àwọn báńkì àgbáyé ní àyìn àkókò yìí ilé ìforífà náà ni ọba tó jẹ tìlú tó rò hmm. orúkọ rẹ̀ ní parẹ́ èyí tó jẹ tìlú dàrú náà hmm. orúkọ rẹ̀ ní parẹ́ ẹ̀yìn ọjọ́ omi yóò mọ̀ forí fà. Hmm, ẹ ṣeun gan amòfin kọ́lá inú wa dùn wípé a pè yín wípé ẹ̀dẹ̀ jẹ́ wa dẹ̀ lérò pé tàwa tún pè yín ní ọjọ́ míì ẹ̀ tù dá wa lóhùn ẹ ṣeun púpọ̀ púpọ̀ fún àkókò yín. ó dá lọ ẹ̀yin ara ilé ibí ni a máa fi àdàgbà ètò ti ènìyàn sí inú dẹ̀ lérò pé ẹ gbádùn ètò wa ètò ń gbóná fẹ̀lifẹ̀li ní orí ìkànnì kan náà tí ẹ ti mọ̀ náà ìkànnì Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà nísìnyí ibí ni a máa fi kalẹ̀ sí kí ẹ tún darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ orúkọ mi tí ìpàdánù orúkọ mi náà ṣe ni Francis ọmọ Adéníyì ó dàbọ̀. tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní ọjọ́ eh, pẹ́ẹ́n. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu. Aisha Yusufu lè jáde nù báyà tí ọkọ kó bọ̀ kan kó ammunition kó gbọ̀ gan. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. èyí ó bá ti bí òfin bí òfin fẹ́ ọbẹ̀ ara sí ọmọ. ìdásórí èrò ó gbóná pẹ̀lúpẹ̀lú lórí kàkáǹtì bẹ́ẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan tẹ̀lé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 kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń bá ayé láyàn. òrìṣà fẹ́ ẹ bọ́ra. yorùbá kan orísun kan.